لله وحده تنالوا أجركم بغير حساب ولقد أبى العلي القدير أن يلتفت إلى أي عمل مهما كفر إذا خلا من الإخلاص ولقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين عباد الله والله سبحانه وتعالى يقول في كتابه العزيز قل الله أعبد مخلصا له دينه فالإخلاص أيها الإخوة هو تسلية الأعمال من شوائب الرياء والسمعة وكذلك قصد غير الله تعالى معه في الطاعة ولقد ورد عن بعض السلف بأن الإخلاص هو أن يكون في العمل لله تعالى نصيب لغير الله سبحانه وتعالى وقال حذيفة المرعشي رحمه الله عباد الله فالإخلاص كما قال بعض السلف هو أن يكون ألا يكون في العمل لله سبحانه وتعالى نصيب لغير الله فيه أو تسوية العمل عن ملاحظة المخلوقين وقال عذيفة المرعشي رحمه الله تعالى الإخلاص أن تستوي أفعال العبد في الظاهر والباطن وقيل ألا تطلب على عملك شاهدا إلا الله ولا مجازيا سواه قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربي الأعلى ولسوف يرضى وقال تعالى فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون وأوضح سبحانه وتعالى في كتابه العزيز مقولة المخلصين إذا أحسنوا إلى الناس إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا عباد الله اعلموا أن قبول العمل يقوم على إخلاص صاحبه وعن أبي أمامة الباهلي رضي الله عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان خالصا وابتغي به وجهه وقال ابن المبارك رحمه الله رب عمل صغير تكثره النية ورب عمل كبير تصغره النية عباد الله يجب على كل مسلم ومسلمة أن يخلص عمله من شوائب تفوته الأجر العظيم عند الله فاتقوا الله عباد الله فأخلصوا أعمالكم لربكم لعلكم تفلحون adúpẹ́ fún ọlọ́run àtúnfèrè ọpẹ́ fún ọlọ́run ọba adédáwa ọlọ́run ọba tí a dúpẹ́ fún oní ọba tí ó tó ọpẹ́ gbà ó sì ní ọba alágbára oní ọba ológo jùlọ ọba tí í ṣe bó ṣe wù ú lórí ẹrú ẹ̀ tí ó sì sẹ́ni kàkà tí ó bìlẹ̀ rẹ̀ adúpẹ́ tí ọlọ́run ọba sí fún wa ó ṣe wá ní ẹlẹ́sìn Islam ó fi ẹsẹ̀ wa ní ìlànà alábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sì ṣe wa kù lórí dáadáa táwa yìí abẹ́ ọba subhanahu wa ta'ala kí ọlọ́run jẹ́ ká pẹ́ lórí dáadáa náà mo jẹ́rìí nítòdodo pé kò sẹ́ni tí jọ́sìn tọ́ sí àfi ọlọ́run ọba mo sì jẹ́rìí pé anábíwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹrú sin ọlọ́run ọba ni mo ti ṣe ọlọ́run ọba ní ṣe ọlọ́run bá wa sì kẹ́ ìgẹ̀ fún ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yẹ ẹrú ọlọ́run ìbẹ̀rù ọlọ́run dọ́wọ́ wa o kápáyà ọlọ́run níkọ̀kọ̀ ká sì bẹ̀rẹ̀ ọlọ́run ọba ní gbangba ká tún wà ní àwa ṣe lórí gbogbo nǹkan tá à ń bá ṣe gbogbo tí a bá ṣe pátá ká ṣe dùn ìtọ́lọ̀ pàápàá jùlọ gbogbo tí a ń ṣe pẹ̀lú àníyàn pa afẹ́ gbalada lọ́dọ̀ lọ ká ṣe nítorí tọ́lọ́ ká má ṣe nítorí káyọ̀ polongo wa ká má ṣe é pẹ̀lú àníyàn káyé mọ̀ wá ká má ṣe é pẹ̀lú àníyàn káwọn èèyàn mọ pàtàkì wa àbíkán bàbára wa látara kọ pàápàá jùlọ àwọn kan tá a bá ṣe síwájú ọlọ́run pẹ̀lú àníyàn pa àfẹ́ gbẹ̀sán ẹ̀yẹ ń san ọlọ́run ọlọ́run ọba mi kò ní faramọ́ bẹ́ẹ̀ sì ni kò ní wò ó kan bó ti wulẹ̀ kọ́ ma èyíkéyìí nínú iṣẹ́ tó nìyẹn bá ṣe bó ti wulẹ̀ kí iṣẹ́ òun pọ̀ tó tí ò bá ti ṣe nítorí tọ́lọ́run ọlọ́run ní náà ní sọ. kódà kó ṣe pé iṣẹ́ ló lè gbé ìyàwó àlùjànnà ni bẹ́ẹ̀yàn bá ti ṣe tí ò ṣe nítorí tọ́lọ́run tí ò fi àníyàn tọ́lọ́run ṣe àwọn tó torí rẹ̀ ṣe àwọn náà ni ó fún ọ lẹ́sàn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ká mọ̀ nínú Al-Qur'an ọlọ́run ní àpáyín láṣẹ iṣẹ́ kan nínú iṣẹ́ olóore àyàfi èyí tẹ́ bá ṣe lórí ìtòrí tọ́lọ́run nìkan kò sí èyí tọ́lọ́run fẹ́ gbà nínú iṣẹ́ ìjọsìn ojú èyí tá a bá ṣe nítorí tọ́lọ́run nìkan lọ́lọ́run gbà ọmọnìyàn lè fi ọgọ́rùn ọdún kírun láyé kó ṣe pé ìrun ọdún márùn péré òun nìkan ló yanjú nínú ọdún tó kírun nígbà tá a bá gbé yẹ̀wò sọ́tún tá a gbé yẹ̀wò sósì ó ṣeé ṣe kó ṣe pé ìwọ̀n ọdún márùn péré nìkan ló kí nítorí tọ́lọ̀ èyí tó kù ó kí nítorí káyé polongo ẹ̀ ó kí nítorí káyé lè máa ó kí nítorí káyé kan sára sí ẹ̀yẹ rúsan ọlọ́run àdánù ńlá ó ní fún ọmọnìyàn kó kírun láyé kó gbáwẹ̀ kó yọ zàká kó sì tọrẹ àánú kó wámọ̀ kó nímọ̀ kó sì lo ìmọ̀ kó wá owó kó lówó kó sì ná owó kó wá rí dọ́gbé dàlùkàyà mà kó má wàá sí ẹ̀sán kankan nínú tákàndá ìṣẹ̀lẹ̀ kí ni nǹkan tó lè fà á àníyàn ni o kọ́ńtàlùkù wa ká yí àníyàn wa wò lórí gbogbo nǹkan tá a bá ṣe pàápàá jùlọ àwọn nǹkan tí a bá ń ṣe tó jẹ́ iṣẹ́ ìjọsìn tí a sì ń tàn mọ́ nípa fẹ́ gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run alikilas ìṣe nǹkan torí tọlọ́run ó pàtàkì ẹ̀yẹ rúsan ọlọ́run kódà kéèyàn mọ́ fi ṣàwàdà torí pé lómi ń bẹ lọ́rọ̀ bá dójú ẹ̀ tí owó bá fẹ́ júmọ́ àti nínú àfa tó fọlọ́run búra pé wàláì owó òkè òtòrí tọlọ́run òun lè á fẹ́ náwó fún tẹ́ wá ń fi fẹ́ mọ́ lẹ́gbẹ̀ẹ́ náà síwájú o ẹ fún one thousand náà òun mánéjẹ torí pé kìí ṣe torí tọ́lọ́dọ̀ lójú subhanallah ìbájẹ́pẹ́rú ẹni bẹ́ẹ̀ máa tún máa ti sọ lẹ́nu kò ní sọ bẹ́ẹ̀ al-ikhlas gbogbo tí a bá fẹ́ ṣe pẹ̀lú àníyàn pa afẹ́ gbẹ̀san lọ́dọ̀ ọlọ́run lérí ẹ̀ àníyàn tọ́lọ́run ni ká kì bá a bá ti àníyàn tọlọ́run síwájú gbogbo èyí tá a fẹ́ máa dà láníyàn níta ayé òun ọlọ́run padà kò fún wa ẹ̀yẹ rúsan ọlọ́run ìtànkù ní al-ikhlas òun náà ní kéèyàn ṣàfọ̀ máa ṣẹ́yìn kúrò níbi àṣehàn kúrò níbi àṣegbọ́ kúrò níbi kéèyàn ó dà níyàn nǹkan míì papọ̀ mọ́lọ́run nígbà téèyàn bá ń ṣiṣẹ́ mọ́lọ́run ẹ̀yẹ rúṣọ ọlọ́run al-ikhlas apá kan nínú àwọn àfá ẹni eré tó ṣáájú wọ́n ní dánpèrè kéèyàn ó ṣe nǹkan torí tọ́lọ́run wọ́n lọ náà ní kéèyàn ó fi iṣẹ́ dáadáa èèyàn pamọ́ kúrò níbi kọ́gbọ́ èrè ọ̀rọ̀ èèyàn kama wọ́n lè fi jẹ́ ikhlas rẹ̀ ó ń bẹ̀ẹ́ náà àwọn àfáà tí wọ́n ní dáńpé ní al-ikhlas ká ṣe nǹkan torí tọ́lọ́run wọ́n lò náà ní kí kọ̀rọ̀ èèyàn àti gbangba èèyàn kò dọ̀gba ìdó ń ṣe ní kọ̀rọ̀ ìdó ń ṣe ní gbangba tá bá tó tọpa rẹ dé kọ̀rọ̀ náà bó ṣe ṣe náà ní dáadáa mélòó mélòó lẹni tó ṣe pé tó bá ráwọn èèyàn tó pọ̀ yóò ṣe dáadáa ṣùgbọ́n tó bá wà lóhun nìkan iṣẹ́ ọwọ́ rẹ̀ burú ti ṣètò ọ̀nà lọ eléyìí kò sí ìkíláàsì lọ ìdágbéra ìkíláàsì bọ́ ọ bá jẹ́ ọlọ́rẹ ní gbangba ní kọ̀rọ̀ náà jọlọ́rẹ ó ń bẹ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní láwùjọ wa lénìí bẹ́ẹ̀ bá fẹ́ rí nǹkan gbà lọ́wọ́ wọn ó dìgbà tẹ́ bá lọ polongo lórí rédíò ìgbà náà ni kò tó jáde ṣùgbọ́n tó bá lọ bá níwò àti ẹnìkan pé kọ́ràn ọ lọ́wọ́ láìláì kò ràn lọ́wọ́ ṣùgbọ́n gbà tó bá polongo ẹ̀ tẹ́ ẹ lórí rédíò wípé lọ́ńṣì tá a fẹ́ ṣe yìí ẹni báyìí ń bọ̀ ń bẹ̀ nígbà tó bá tún fún yín ẹ tún gbọ́dọ̀ lọ pariwo káàkiri gbogbo ayé kí gbogbo ayé ó mọ̀ wípé òun ló ṣe nǹkan eléyìí kò sí ìkíláàsì bẹ́ẹ̀ ẹni tí ń náwó sójú ọ̀nà ọlọ́run ní gbangba bẹ́ẹ̀ bá tún dé kọ̀rọ̀ bẹ́ẹ̀ bá bá bó ṣe ń ná ní gbangba náà ló ṣe ná ní kọ̀rọ̀ àbí bó ṣe ń ná ju ní kọ̀rọ̀ ju gbangba lọ hada wal ikhlas ìdágbé ní ikhlas kóníkàlùkò kíyè sára gbogbo tá à ń ṣe nínú ẹ̀sìn àníyàwó la fi ń ṣe akéwù amakéwù àníyàwó la fi kéwù. a ń ṣe wáàsí àníyàwó la fi ń ṣe wáàsí à ń sọ̀rọ̀ lórí rédíò àníyàwó la fi ń ṣe òkun ẹkùn kó ló má mọ̀nú ẹ̀ ẹ̀mí tó bá ṣe ọgbọ̀n ìṣẹ́jú lórí rédíò ogún ìṣẹ́jú ń bẹ̀ ó fi polówó ọjà rẹ̀ ó fi polówó ara rẹ̀ gbogbo fóònù nọ́mbà rẹ̀ pátá náà yóò kà á. ìbẹ́lẹ̀ yóò bá wọlé ẹ̀tún pélé ìbẹ́lẹ̀ yóò bá wọlé ẹ̀tún pélé èyí tá a sọ̀hún ẹ̀wà àríwá ó pọ̀ láyé ẹ máa rò pé bẹ́ẹ̀ torí tọ́lọ́run ẹlòmíì fi ṣe wá sí lórí rédíò ẹ máa rò pé torí tọ́lọ́run ẹlòmíì fi ṣe wá sí lórí tẹlifíṣàn ọ̀gọ̀rọ̀ polówó ọjà ni ọ̀gọ̀rọ̀ ń pèpè sáré tẹ bá ti gbọ́ tán ẹ wá pàdé òun ibi tó ọ́fíìsì òun wà rèé ẹ pàdé òun níbẹ̀ ẹ̀yin ẹrú san ọlọ́run àwọn tí olóore wọ̀nyí tá ń ṣe yìí ní tó lè bàá jẹ́ àníyàn ni o àníyàn yóò jẹ́ kọ́ mọ́ni ó pàdánù ládàá bàǹtàbàǹtà tó yẹ kó rí lórí nǹkan tó ṣe síwájú ọlọ́run ẹ̀yin ẹrú san ọlọ́run wọ́n ní dá ń ní kẹ́yìn ó ṣe nǹkan nítorí tọlọ́run òun náà ni kéèyàn wọn máa ṣiṣẹ́ dáadáa pẹ̀lú àníyàn pé mi ṣe nítorí kẹ́nìkan kí mi wọn ò sì ṣe nítorí kẹ́nìkan sanilẹ́sẹ̀ tí mi bá sọ lọ́ọ̀lẹ́ kan eléyìí ni dáńpẹ́ ní alikhlas torí pé mélòó mélòó ni nǹkan dáadáa tá a ṣe táwọn èèyàn tó ń wa lélẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pàníyàn tọ́lọ́run ló fi ṣe àti búbú àti ẹ̀gàn àti kíkí bákan náà ló ṣe lára rẹ̀ bá bá kí ọ òfin ju kíkì bá bá bú ọ ìbú ebú yẹn ò ní tuma lọ́dọ̀ tiẹ̀ torí pé tó ṣe kò ṣe torí tọ́lọ́ subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ròyìn Abubakar Siddiq inú al-Qur'an al-Karim ọlọ́run ròyìn rẹ̀ pẹ̀lú al-ikhlas fil infaq ìnáwó sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú àníyàn tọ́lọ́run ọlọ́run ní àgbèjìnà sínà ẹni tó bẹ̀rù ọlọ́run púpọ̀ ní Abubakar Siddiq ẹni tó ṣe wípé mímọ ń ná owó rẹ̀ láti lè jẹ́ kó wò wọ́n mọ́ àti láti ṣàfọ̀mọ́ ara tiẹ̀ gangan níwájú ọlọ́run kò sì retí ẹ̀ sákẹ́ lọ́dọ̀ ẹnikẹ́ni lérí gbogbo tó bá ná ojú rẹ̀ ọlọ́run nìkan ni màá wà ẹ̀san ọlọ́run nìkan òní mọ̀ wá ọlọ́run ni a ti ṣe tán láti yọnu sí eléyìí ni ìròyìn tọ́lọ́ fi ròyìn àfọ́ àwọn Abubakar Siddiq náà Al-Qur'an al-Karim bákan náà ọlọ́run sọ náà Al-Qur'an al-Karim ọlọ́run ni ẹ máa fún àwọn alásùnmọ́ yín nínú bíbí wọ́n lẹ́tọ̀ọ́ nínú tọ́lọ̀ ṣe fún yín ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn àwọn aláìní ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn àwọn ọmọ òrukàn ẹ máa fún wọn lẹ́tọ̀ọ́ wọn àwọn tí wọ́n ń bẹ tọ́nà dámá tí wọ́n bá tọrọ ìrànlọ́wọ́ lọ́dọ̀ yín ọlọ́ni ràn wọ́n lọ́wọ́ ọlọ́ni gbogbo tá a kà kalẹ̀ yìí oore tó pọ̀ wà ń bẹ o ṣùgbọ́n o fáwọn wo fáwọn tá a bá ń ṣe nítorí tọ́lọ́ bí ṣe olóore tá a sọ yìí kéèyàn ó dáṣẹ́ bí kéèyàn ó tún ẹbí ṣe kéèyàn kó àwọn èèyàn mọ́ra kéèyàn ran aláìní lọ́wọ́ kéèyàn ṣàánú ọmọ òrukàn bí àwọn iṣẹ́ olóore yìí bó ti tóbi wájú ọlọ́run ọba tó béèyàn ò bá fà níyàn tọ́lọ́run ṣe kò ní gbẹ̀san ẹ̀yẹn ń ọlọ́run ó dọwọ́ kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká jọ àwọn ẹni rè ṣáájú tí ọlọ́run ọba ròyìn náà Al-Qur'an al tí wọ́n bá ṣe dáadáa kan ìjọba ń la nuridu minkum jaza'an wala shukura àwọn ò retí pé tó bá dọ̀la táwa náà bá wà nípò oyún táwa bá ní pé nítorí kẹ́ẹ̀bá lè ṣe fáwa náà bá ṣe ṣe fún yín lá nítorí torí ẹ̀ láti ṣe o a sì ṣe fún yín pẹ̀lú àníyàn pé tẹ́ bá wá dé gbangba láàrin àwọn èèyàn kẹwàá máa pò kìkì wa ìgbẹ́ lágbájá ló ṣe báyìí lágbájá ló ṣe báyìí ẹ̀ bá dúpẹ́ lá ìṣètò ìta fún ẹ̀ ṣe bó tilẹ̀ jẹ́ wípé kò tako ìlànà tọlọ́run kò sì mú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bí yàn bá mọ rírì oore tẹ́lẹ̀kà ṣe fún yàn èèyàn dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kò sẹ́sẹ̀ ń bẹ̀. anabi sallallahu alayhi wa alayhi wa sallam bẹ́ẹ̀ni ká bá ṣe anabi lóore kan anabi ó máa sáré kóhun ó san lóore òun nílọ́pọ̀ ìlọ́pọ̀ bára bí sọ máa ṣe bẹ́ẹ̀ àmọ́ ẹni tó ṣoore lòun ò gbúdọ̀ dàníyàn nǹkan yẹn nínú ẹ̀mí kó má bàa pàdánù ẹ̀sà tó pọ̀ níwájú ọlọ́run subhanahu wa ta'ala. ẹ̀yẹ́ bí san ọlọ́run àdàbọ̀wá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àdàbìnrin dájú ọlọ́run kò ní gba iṣẹ́ kankan nínú iṣẹ́ ìjọsìn tọmọnìyàn bá ṣe àpèyí tó bá ṣe ń torí ọlọ́run nìkan lọ́lọ́run gbà ọlọ́run sọ ó sì yan látòrí ahọ́n àdẹ́fọ́ Muhammad sallallahu alaihi wasallam odò èyí tẹ̀yìn bá ṣe ń torí ọlọ́run nìkan lọ́lọ́run gbà pàápàá jùlọ iṣẹ́ ìjọsìn irun wa tá a kí ààrẹ wa tá a gbà ìtọ́rẹ àánú tá a ṣe wáàsí tá a ṣe ọ̀rọ̀ àtúnṣe tá a sọ láàrin àwọn méjì tí a wọ̀ ń bẹ láàrin wọn káfà níyàn tọ́lọ̀ sọ́dọ̀ káfà níyàn wípé àfẹ́gbàládá lọ́dọ̀ ọlọ́run sàárà wà tààlà ìgbà náà la tó lè rẹ́sàn tó kún gbà lọ́dọ̀ ọlọ́run àfọwọ́ Abdullahi ibn Mubarak rahimahullah ó ní mélòó mélòó ní iṣẹ́ kékeré tẹ̀yìn ó ṣe tí yóò sì di iṣẹ́ tó tóbi níwájú ọlọ́run látara àníyàn ní àbíṣe iṣẹ́ mi iṣẹ́ kékeré báyìí ẹ̀dá má kojú ìkan súnmọ́ wa anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi ni la tahkiranna min al-ma'ruf shay'an walaw an talqa akhaka biwajhin taliqin aw taliq òṣèlá muhammad sallallahu alayhi wa sallam anabi ni ẹ má fojú rẹ̀ náà ṣe olóore kankan bó ti wulẹ̀ kó ma kódà kó jẹ́ pé kó pàdé ọmọ ìyá rẹ̀ lẹ́ni tó tújú ká iṣẹ́ olóore náà ẹ wo bó ṣe mọ́ ọ́n àníyàn tí èèyàn fi ṣe jàmá ó lè sọ iṣẹ́ kékeré òun kí ládàá rẹ̀ ó sì pọ̀ ju ẹni tó ná fifty billion sójú ọ̀nà ọlọ́run táníyàn rẹ̀ dání. ẹ má jà fojú kéré sí olóore kankan àníyàn tá a fi ṣe oníkẹjà máa wò mélòó mélòó lẹni tó ṣe wípé àìtújúká tó tújúká sí i tílẹ̀ ọjọ́ sì fi sú òǹbànújẹ́ yìí yóò wá máa wúra ìwé sóun lè ṣe yẹn ni gbogbo yẹn lẹ tújú kásì gbogbo yẹn lẹ kó mọ́ra bóyá nítorí àìlera tó ń bẹ fò àbí látara ìdápẹ́ tòun ẹ̀ka ṣáàtọ̀ ẹ̀fọ́jú ṣáàtọ̀ ṣẹ́gbẹ̀ ẹ̀ tújú kásì ìwọ̀n sì ní mọ̀ wọ́n sì máa kọ ẹ̀sẹ̀ lẹ̀ fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan anabi dúró ó dojúkọ àwọn ọlọ́rọ̀ àwọn tí wọ́n ní ànábì ń pè wọ́n sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ànábì ṣe wá sí wọn pẹ̀lú àníyàn wípé tọ́lọ́run bá ní káwọn wọ̀nyí ó gba Islam yóò mú iyì àtàpọ́nlé báwo bá àwọn mùsùlùmí nínú ìlú mọ́kà arákùnrin afọ́jú kan Abdullahi ibn Ummi Maktum radiyallahu anhu òun ti gba Islam bó ń ṣe wá bá nàbì sallallahu alaihi wasallam ó wá ń pe ànábì kánábì ó kọjú sọ́dọ̀ òun ànábì ò dálọ pọ̀ ànábì dájú wọn ah, àwọn tá ń bá sọ̀rọ̀ yìí tọ́lọ̀ ń bá ní káwọn ilé ọwọ́ ní Islam iji náà ni ó jẹ fún gbogbo yìí ẹ wà ní ànábì àmì ẹ̀tọ́ lọ́nà kì ṣe pé káwọn ẹni ẹ lè bá wọn ṣe pé lè pàtàkì fi ń bá wọn àníyàn wọn yẹn bá yóò bu iyì fún gbogbo mùsùlùmí àníyàn tára bí nìyẹn ní ọ̀dà náà bí ọ̀dà Abdullahi bin Umm Maktum ọ̀dà náà bí ọ̀dà lọ ṣùgbọ́n pàtó ọlọ́run sọ ayà kalẹ̀ ọlọ́run sọ ọ̀rọ̀ fànàbí sọlá ọlọ́run kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ okòrò ojú ọ̀kájú lẹ̀ tẹ́tọ̀dé kò sí jákọ́jú tẹ́tọ̀dé pé kò sí lówó tá a ló sọ fún ọ pé àwọn tó ń bá sọ̀rọ̀ yóò gbà tánàbí bá ti wá rí arákùnrin yìí anabi ó dì mọ́ anabi ó ní ọ̀rẹ́ mi tọ́lọ̀ nítorí rẹ̀ bá mi wí sallallahu alaihi wasallam. jama ẹ wo tí ìbá ti pé àyà sọ̀kalẹ̀ jama anabi ò ní mọ̀ fún ṣe kò lè mọ̀. lẹ́mi táyà kùránì wà á sọ̀kalẹ̀ mọ́ àìmọye ẹ̀sẹ̀ tí ìgbà tẹ́ ń tẹ̀ pàṣẹ. ìbá ti pé àyà kùránì ń sọ̀kalẹ̀ ni àyà tí ọba máa sọ̀kalẹ̀ lórí èmi àti ẹ lójoojúmọ́ ọlọ́run ọmọ yẹn níbi àwọn àṣìṣe wa níbi àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ tá a fẹ́ kà fún tí ó sì bọ̀ sápò ìbànújẹ́ lára ẹlòmí. tó ti bá níyàn dáná bíbí ń ṣe nǹkan yìí àníyàn dáadáa ni kì í ṣe àníyàn torí káwọn yẹn ó lè gbowó fún un àníyàn ìsìn náà ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run pàkíyèsí ànábì bó wàá là wà lè dé pé àníyàn dára bí ń ṣe gan lọ́ọ̀dì kan mo bá pa àfáà mi síbi wáàsí yọkọ̀ béèrè pé àwọn olóńgbò ọ̀bẹ ìyá àwọn èèyàn mélòó ni ó wà àwọn èèyàn ò lè pọ̀ náà nígbà àwọn aládùúgbò wa náà láfara wa jọ pé àwọn àpò àdúgbò ẹ̀ rí bóyá wà mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀yin mẹ́ẹ̀ẹ́dógún òṣòlówó kàkà láàrin pa ẹ̀kúrò ọlọ́run náà ń gbé wa àwọn ìwà wà síwájú àwọn wà sí pé pé àwọn Dangote wọn wà lóko àwọn kìnìkan wọn wà ń bẹ àwọn gbá wọn wà ń bẹ. irú àwọn wa bá ń náà bí ẹ bá ti ń gbọ́ létí náà yóò ti dànù pa níyàn tọ́lọ́ ọ̀kan náà fi wá sí àtúgbà rẹ̀ wo ṣùgbọ́n ń sọ eléyìí oníkàlùkù náà máa yẹrẹ o wọ́n pẹ̀lú mí sí ìjókòó ẹ̀sìn kò ní lọ nítorí pé wò ní jáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ládá tó ń bẹ ń bẹ ó ju owó tó fẹ́ gbà ń bẹ lọ ọmọ ìyá rẹ̀ lọ ṣàdúrà fún onítọ̀ ẹ̀tọ́ tó ní ló bèrè lọ́wọ́ rẹ̀ nínú ẹ̀tọ́ mùsùlùmí síra wa ni ká ṣàdúrà fún wa ẹ̀tọ́ tó ní ló bèrè lọ́wọ́ rẹ̀ ìwọ náà lè ní kó ṣàdúrà fún ọ asàlàyé fún wa náà wọn kó tọ́pù tó kọjá arákùnrin kan bẹ Uwais bùnà àmì kì í sá anábì ọlọ́run kódà kì í ṣe sàábé anábì ilé ìsàkótẹ́lẹ̀ pé tẹ́ ẹ bá bà pàdé ẹni kó ṣàdúrà fún ọ àwọn sàbẹ wọn wá wá wọn ò rí àsìkò Umar radiyallahu anhu ni Umar tó sálábà pàdé ẹ̀ Umar ṣé wọ́n lẹnu báyìí káwọn ti sọ báyìí kò ní bẹ́ẹ̀ ṣé wọ́n lò ní báyìí bẹ́ẹ̀ ni ṣé wọ́n ní nǹkan báyìí ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ni ah, ànábìrin Umar ní ìwọ́lá ànábìrin sọ ṣàdúrà fún yìí ọ̀sán tí o lè ṣàdúrà fún yà kódà gateman rẹ o lè ní kó ṣàdúrà fún ìwọ ni bàbá olówó ọwọ́ àdùnnú kò sí dáadáa fún ọwọ́ ara mi pé inú ẹ̀ dùn ọwọ́ àgbà bẹ́ẹ̀ ṣàdó àpò látara àdé eléyìí ẹ̀tọ́ tá a lọ́jọ́ ní láàrin ara wa ni. àfọwọ́ abdullahi bin mubarak rahmanullah ó ní mélòó mélòó ní iṣẹ́ kékeré táwọn afojú kéré tí yóò dẹ̀ di iṣẹ́ ńlá níwájú ọlọ́run níbàámu sáníyàn tàbá fi ṣiṣẹ́ mélòó mélòó sì ní iṣẹ́ táwọn arò pé ńlá pé á ah, ẹni tó bá ti ṣiṣẹ́ yìí ó ti dọ̀mọ àlùjànnà ṣùgbọ́n látara àníyàn tó fi ṣe kò sì ní dáàmà kankan níwájú ọlọ. ó dọ̀wọ́ ẹni kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká tún àníyàn wa ṣe níkọ̀kọ̀ ẹ jẹ́ ká tún àníyàn wa ṣe ní gbangba ká má bàa pàdánù ládá tó pọ̀ lórí gbogbo ìgbìyànjú wa ní ẹ̀sán ọlọ́run abẹ́lẹ́ wọn bá ń tóbi rẹ̀ kọ́mọ́tà ṣe wọn fún wa. الحمد لله الذي خلق الموت